abekwu ma ahụ imi a kabiri mkpa ọkwa ụkwayo ẹnkọ́nà yíwa abubakar jazairi ẹnkìka èyí e tafsiri rẹ̀ obìnẹ́gẹ̀ annáàzì àtẹ̀kọ́rọ́kọ́ ọjọ́ gẹ́gbọ́kọ́ mẹ́ra ikúkù máa gbí ní àmà káàkiri púpáyó wọnà ṣekọ́ọ̀tì mọ́yà máa wọ́ ọgọ́ ama agwọ ọgwọ gịrị chi abịa ikwu ma agwọ ume abakwa egwu ọgwọ ma olute ma ha ọgba pee ma ọ kwụrụ akụlụ kwụrụ akụlụ ma ọ olute ọgwọ ma agwọ dụrụ ya eyi isi ịhụ ọkpụkwa بمعنى الملائكة تنشط أرواح المؤمنين الصالحين نشقى أي تسلها برفق الملائكة يقول ما أبني ميا بقى باي إبي إبي ما أبني ميا بقى

abe kuma a amaka amabapa ma agbimi amabapa igba oya ti igba gba ọgọ ibùn kẹsìrì wọn ti kàgà kí ní annashekọ ti ma ya gágágágá alkisiyi tilkital gbogbo ma jogu ẹrẹ ma ṣe amayanin ẹrẹ ma ẹwùkì ní kó jíun ìwọ́n ṣe kojú kàkí ní annasitọ́ ti nẹ́ṣọ́ wọ́n ṣe àmì ìlà àwùrọ̀ mọ̀ àmá ìhèrè wáyà lẹ́pa kó ṣakáyí kò máa kó àrùjòjòjì èékà wọ́n páká ṣe fásara èyí kí abubakar aljazairi rahimahullah kìdíwá ilé tájú àìsàrù tafasir yẹni annasitọ́ ti nẹ́ṣọ́ ṣàmìlà والسابحات سبحا وبلغه الله تبارك وتعالى ingoge bo kwai as-sabihat abin ya maduma ami as-sabihat da ama as-sabihat ama chami melaiku laka amelaiku ile ama chibugu ma dugwe ni ngojo Allah tabaraka wa ta'ala ma nukolo mune duachi tungwede kama dungo joine iwatagada tafsir ay ibn kathir yani as-sabihat sabha ay al-maut وقال قتادة هي النجوم وقال عطاء بن أبي رباح هي السفن عمي تابعي للي للي وما كيلو كماي أو كان لك بكاكني إلى ودمو بكاكني آه ìṣẹ̀lẹ̀ àwọn ọmọkọ̀lá ojú ọmọrin kí wọn kò máa kàkiri ọmọ ìṣí àmọ́kọ̀ líle ọmọkọ̀lá ojú ma lọ́mọ aláwọ̀ aláwọ̀ ni máa ń kìnnì amda da aka rabi tafsirar nan yi abubakar jazairi yanihi ami malaiku bí kùmàdé òjò alìkùmàdù ọjọ́ fẹ́ máa ọdọ ọjọ́ lẹ́fẹ́ to uh, efe efe la kuma dumo dojo ya te ku jala mo gogo ujani asabihatu sab'a le allah gaba kwa mala ku bi kuma do dun fe obile fasabiqati sabaqa mayami as allah ho gaba kwa ya mi asabiqat abin ya maduma mi asabiqat da ma mala ko ola kare abile ma dogba ami mi eneki siaba kwa kidi imani ma dogba ma mi nyudu takma mudada ba te aljanna bi ma'ana al malaika tasduqu bi arwah al mu'minin lil janna inji abubakar al jazairi abubakar jazairi fi tafsirin aisaru tafasir dan kikamu da ina malaiku abe kuma kuma dinya ama ba kwa dogba tubojo wọn dọgbà tí àjẹ́ náà tàbí lẹ́nu aláwọ̀ oyin jẹ́bọ̀ kọ́ ma kàkíní asábì kọ́ sí àmà ozi sábàkọ́ ìdọ́gba wọn láka pé àmàlà ìkú ẹ̀wọ̀n máa dọ́gba dá máa di ní àmà bàpá yóò ló máa dọ́gba tí àlìjẹ́nà ló àbí ilẹ̀ ohun aláwọ̀tàálá oyin jẹ́bọ̀ kọ́ ma mọ́dọ̀ gba فالمدبرات أمرا يوم تتبعها الرادفة قلوب يومئذ واجفة أبصارها خاشعة نعم الله تبارك وتعالى يقول لك نوجبه ينهي نوجبه فالمدبرات أمرا إيه يجيبه المدبرات أمره abe kuma abe kuma ma cari da al'amari eh abe kuma du al'amari lula abe le on Allah ta'ala un ge bo kwa ma abe ya da al'amari o yolle da e sibo mu da al'amari o yolle ne shi amala ku piti eh al'amari o yo du al'amari du ka Allah ta'ala du o amala ku ya du le yi قال امدا به في تفسير ابن كثير يعني فالمدبرات امرا اي انها الملائكه اما لا يقول يعني هو لا لا لا كدانني unga da lakwabo la athbutu wala la athbutu wala naf yunga wala lere kadanani unwa da lere kogun oju jiga kini ini hadithi paka ki adu support tafsir laki sheni de amma abakar jazairi wa gogo jere ko yani al mudabbirat amra ay al malaika tudabbiru amra dunya aw shamala kuma shari da al'amir dunya bi ma'ana ma da rida kidaiwa bi tadbirihi min ladunillah al mudabbir al hakim ma da rida kidaiwa ku gojo allah tabaaraka wa ta'ala ki shari da allah haka ma kini mellu be jinga da ina ba ne gyo mabi mellu be jinga da ba da kidai kilinku mẹlú mẹjọmọ mi torí kí rọgbọ wa ni al'umuru kullu ha ọgbọdọ alamiri kwakwuchaka yudabiruhu allah subhanahu wa ta'ala allah tabaraka wa ta'ala ya shari da ama alamiri lele bi wasu tatil mala'ika amala'ikun ojú adu sheku ohun ma'adu shari da alamiri eh inake mudi halaka bi halaka ama al'umma amala'ikun ojú akpọshe manya mama la amiri kibobo allah ta'ala alam yawma tarujufu rajifa ta'ala yanhi ungayo eh, en sita ko ngebo gede siga kinihi ojo ka do ma nyanwa ojo la ki anyanwa iba tarujufu rajifa chan ko jile mu waba arrajifa eh en ma do arrajifa on si

àwòlẹ́gì ayé afẹ́yìn báyìí bá àwòkwáyí gbìtìgbìtì ohun ìṣe afẹ́yìn báyìí iya àwòlẹ́fẹ́yìn bá ilẹ̀ múdàdún àti i ilẹ̀ ìtàpá ilẹ̀ àmì òbílẹ́gẹ̀ àrọ́ ajífá wọ́n ṣe ìṣe ohun máa dún ní àwòjò dúdú máa ìgbà yìí torí yẹ kéèjì onígbòdòdò wọn lòdókùn máa dún tabalki ayawa ifi aya yake da yorba yawma tarjufu rajifa ojo ay an-nafqatul ula unsi igbajur awjud ma fayiba nafqatul fada allati yatazalzalu kullu shay'in yatazalzalu kullu shay'in ma'aha awila jawma fayiba ewu dugidi la iga kini gata ewu dugidi dunia isini gata وبكم بيودشني ميجو ونفق في السور ففزع من في السماء من في السماوات ومن في الارض الله تعالى ني ما يفعل نيبا بامدا ولا فني بابا ان دوكي دنيا فكوشكا ايغا شيني غدا الا ما شاء الله بكي امن كوجو ما تي كما غايب لن اما يا غا ثم نفق فيه اخرى obìnrin tí a máa dàgbà fún àwọn nígbà ẹ̀dẹ̀ kejì so ìwé àwọn ìkùnmọ̀ afẹ́ yìí bá ẹ̀dẹ̀ kejì yẹ àmàdọ́ tẹ̀síbáwòhá tẹ̀síbáwòhá rọ́ọ̀dífà obìnrin àwọn yìí bá yòrùdú rọ́ọ̀dífà sí yòrùdú yìí kì á yá ṣàlẹ̀ bọ́ọ̀ sí àrọ́ọ̀dífà rọ́ọ̀dífà ọmọ adìyẹ kejì bí máa dá máa ń fáwọn yìí bá ẹ̀dẹ̀ kejì yẹ kì í yẹ kejì lẹ́wọ̀n wọ́n á ṣàìtẹ́yẹ yòrùdú annafukatu zaniya ohun uh, tí ìgbà àwẹ́kùnmọ̀ ayá fẹ́yìn bá yẹ́dẹ̀ kéjì tó àwẹ́kùnmọ̀ ayá fẹ́yìn ya yẹ́dẹ̀ kéjì lẹ́yìn máa ó fẹ́yìn bá yìí lẹ́ taka mọ́lẹ̀ ohun ma ya dákú nṣe ìkàlá ọ̀tà aláàgbìn wọn ló fi kọfí súrí fẹ̀sọ́ ikọ̀ mọ̀sí sẹ̀máwá àti mọ̀sí àwọ̀ ẹ̀yẹ́ ni máa ó fẹ́yìn bá ọgbọ́dọ̀ olóbi lóbi ni máa mú dákú ẹ̀hún lóbi sàmì yìí ṣẹ̀dẹ̀ kéjì lẹ́yìn fẹ̀yíkìdẹ́ ìmúdùn wọ́n kàkí ní ìgbàgbọ̀mọ̀ anyá fa ọjọ́ tí látápa ẹ̀sùn nígbà mẹ́ta ní sí nẹ́fọ̀tù fẹ́sì nẹ́fọ̀tù sọ́ìkọ́ wọ́n nẹ́fọ̀tù kìyàm lérọ̀bìlà àrẹ̀mí ó kàṣe kàmùnà agọ́lá àmùnà kí ni gá ó kàṣe kàmùnà adákú ó kàṣe kàmùnà akọ́ àlẹ́kùnmá tó kù sílé ọjọ́ tọ ọjọ́ kùmà ìgbà ẹ̀rẹ̀ kéjì gidẹ́ ìfà ẹ̀dọ̀ àmúnà ọjọ́ lẹ́yà bí àdẹ́dá kùlùbùn ẹ̀dọ̀ àmúnẹ̀ ẹ̀dọ̀ mi ẹ̀dọ̀wẹ́ ẹ̀dọ̀má ẹ̀dọ̀un ẹ̀dọ̀ ẹnẹ́dú kùlùbùn ọgọ́dá mẹ́rin yẹ̀wò mẹ́ ìrìn ọjọ́ kàkàí wájìfà àyíká ìfẹ̀tùn kọlkọ̀ ẹ̀dọ̀ dú ti kọlkọ̀ ni a ṣẹgbàlẹ́ máa kí ni alkọ́làkù ojú oṣù àkíní hmm? ẹ̀dọ̀ má tábà kété nílẹ̀ ẹ̀dọ̀ wọn tábà kété gẹ̀ ẹ̀dọ̀ ẹ̀gá ẹ̀dọ̀ ẹ̀gá wáàjìfà àìkọ́ ìfà kọ̀lkọ́tùn ẹgbẹ́dọ́ àmọ́ ẹ̀dọ̀ àmúnà ọjọ́lẹ̀ ìmúdẹ̀dù kò pakúṣaká ẹnìkẹ́ akẹ́dọ̀ ń túkù níbà ìdọ̀mọ̀ àmúnà ẹ̀ na'am alkabla bin abbas alkika da khaifa eju e, amuna abi ya da wajale abisaruha khashi'a abasaruha eju amuna ai abasaru ashabiha eju amuna wajile sha keju ojo kwa na gano abasaruha eju amuna kuma anya kwa na wajale ba khashi'a eju ma imudi e eju eju atukata eju eju mumi

يقولون أئنا لمردودون في الحافرة يقولون تاك يكبوك من أياك يكبوك من أياك أئنا أيدي أوا لما إدوك ممدى كولك دين وشما قاغنون يقولون أي يعني مشركي قريش ومن قال بقولهم في إنكار المعاد àmì múṣìríkì e, a máa ṣòdò ojá nẹ̀ maka ma ń yà àbúkù máa ṣe àṣàhọ́ṣe má ìfẹ́ kàkí ni ilẹ̀ yà tapa ní àbẹ̀kí ilẹ̀ ṣàkàtàpa ọjọ́ ọ̀pàlẹ̀ àdọ́nà ẹ̀rọ kó má dùn ẹ̀dá ṣe kwani máa ṣàhọ́ṣe má ifọ̀ ọlọ́ọ̀lá abánẹ̀kìdẹ́ ìkà àmàlẹ́ yẹ kúlù nà yẹwu ma wọn yà wọn ká wọn adájí kó ànẹ egide tsɔlù lu ní à emegide wọn ma kà dẹ o yẹwu ayi dẹ ha ọlẹ́kùn ma ma kpa yà kàgídé yẹ ọlọ gẹ̀tsà gẹ̀tsà yìí ndé ayi ma ní ẹkọlù ẹgbẹgide kọbla mọ́tì hìm nígbàtà kó ma kú ma yà kà yìí ayi dẹ yẹwu ma yà kó adájí kó ànẹ iná lẹmọdodo ma yà kó adájí kó ànẹ fìlhàfìrà alhàfìrà òhìyà alkubur òhìyà kẹbẹrẹ ma anya kwụ adajikwa na eikebere ya na onye ahụ nọrọ maka iyi takola ka kwa da ìṣẹ́ ayé wọn má ẹwùsà kàmọ́lù ma hùn ápà àìdá kùnà ìwọ̀ ma nà kwa da ka wa ka múdò gbogbo obi ka mụda ogbugbu nekro balia ogbugbu eki ka iche ka ịlọla yi obile ma ọ dadu ọkụ adajikwa na yi balia chewụ maka n'ihi ịkpọkwa iche na jụrụ ee anyị dakụ na ịzọma nekro anyị dị ha obi ka mụda ogbugbu ogbugbu ekiche na eji yi obile ma ọ dadu ọkụ adajikwa na maka yi ma ọlamali ma aja gbajatɔ lama yi nini yeŋu ɔlɔyɔ kwane yi kuma ka ɔgɛtsa yi tɛya hmm, bɛ alahu tabara ka wata ala no ya kan wa tɔgba yɛni. kɔɔlu tilka ilan tawwatun kɔfiwa. maye ni a ma kɔla ma ma ka maye tɔ e dun le daji kɔ alɛ agbɔ kuma tso wa jinɛ badugo agbɔ ka ne bi aka agbɔ ka ma ba kɔ aka wa dun wa lɛ kakɛ ma dun ne kɔ alɛ. قالوا وينه تلك إذن إيجانك إدالة كرة إذا بأقوني مودا بمونو راية كيجي لايبا خاسرة إلت يوهو رمو ojú ojú akíní yóò hó rẹ̀ yájẹ̀ tí ní àbẹ̀ akíní kẹrọ̀tún ṣeun kí ìdàbì dájúkwá ní ilẹ̀ kí ìdọ́mọ́jú sí ẹ̀dájúkwá ní ọ̀rá ìdàbì náà ẹ̀dẹ̀ kéjì lẹ́yìn kọ́sìrà rẹ̀ kí ilẹ̀ tí yóò hó ń ṣe náà aje kidomon iya domo tuji tobeka anya tu ile nga aje ya gini anya tu jengele domo tuji amen kam da baja ya domo Allah tabaraka wa ta'ala ni قل إن الخاسرين الذين خسروا الذين خسروا أنفسهم وأهليهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين كل كما إن الخاسرين ما قل لكني شو كوجوك على دومو تلك إذا كرة إذا بداجي لبا خاسرا بكوه يا دومو أنا أشوف أجاك كما كني شو كوجوك على دومو جوجي كما كوجوك alkhasirina ohuleki ayadɔbɔku mɛkɔla ŋu iba alezina kasɔrɔ afusun fi hayati wa ani bi malkiya aboku ma tso hɔ ala ma tso hɔ abo ma yi ɔjɔ na abo lɛ ama tso boku ma tso hɔ yi alazali ka hɔ alikɔsɔrɔ anumu bi ohule ŋu atso hɔ yedu gede yi wodzo dzi kake ni ama kaahiri ama tso hɔ yɛlɛ tso do ama yi tso do ama do muhammad bin kaas ina aboku de dzi kake ni lɛ in ahayana allahu baada anamu ɔla ɔjɔ kɔ anadɔ mɔnu iya domo kuma ko adaji ko ala Allah ko adaji ko ala sisiba le daktiranna be kawa ba anya to hojoshi tabal kuma do if the people kafir in cham ka Allah anya dua adaji ko ala sisiba maka gir kore shaka iya dua adaji ko ala sisiba be kawa anya su hila asema ku be kawa su hila amma ibe amna jama'a ko yo kwa le domo نعم فإنما هي زجرة واحدة

sayhatun wahida kai ti ma na ile ina anu kale mo sha hu ti mala e kwa fenyi o ibi gba e go po atigele nafqatul ba'd hmm. eh awu ma ba na kwa ni ire ma baya keji fa amune amune amune mudaku baya kata fa amune amudaji sudala fa inna ma hiya zajratun wahida ukali je manna unukete unge bukala eh bukala ko manna ha e eh, wa du yuda fa idahum bisahira fa idahum takaga ba mune bisahira ega bi ma ma ega ma ko Eh, sahira aisaru tafasiri yau na yi a jazairi yini fa'izahu bi sahira ai fa'izahu ma'ala wajen hil'ar eh, ta ke gaba mu ne daga ma shi ne lola ma yuja na ke mamda kini sahira aishi e a aishi e arab ba sahira e imudi bai hau ba ila ta ci famu mu bulade amma kwayi hau yi kuma duwa yi migide sahira chineke adịju dɛ ɛnɛgɛ adịju ɛnɛgɛ adulu meju tima lolo dun keju ma tse fɛjɔ vigilant ɛnɛgɛ ju tse ma adịju begi lolo nu ɔnɛlɛ ɔma do akele sahira yi tura ala dɛ ma na

mɛ an y'a ju dɔ k'aw gbɛdɛ ɔjɔ watazununa illa bittum illa qalila suratul 52 mɛ an y'a neju ɛgbala yakini kai mɛ yejɔ dɔn o yejɔ dɔn nu du yɛ ɔbɛ dan mɛ kɔjɔ wɛ mɛ yɛ a segu mɛ gbalɛ ɔbɛ mɛ ɛɛ ɔna kun bɛ أو هو أقرب النحل سبب سبب yanihi maa yi alamiro yɔ kɔ ne itsɛ mo mu na ise ni riabe ne kɔkɔ kɔ ma deju be abe ake ni ŋun aŋɔ ye yika ideju be le na. hal ataaka hadithu musa. hal ataaka hadithu musa. ayi dɛ ha ɔlɔ ayɔ yɔ ne alawo mele da sɔ kata ibdi kai je buajo me je buajo lakini mayadu ne daju kwale ewe eh, kilugo eh. ojo kwale alawe bayanu se wa ikuji olumune alutuji nga bajo yi ojo labu uluka bi kuma chado ojo kwale ti olimi oyo uluka bi kuma ma ma chi wazi kimaja bacha je goma ni jadi hanyi ngoko goma umuma pakuchaka je balaona uluka le ŋɔgbɛ ati ni nya do wa amataki kɔla firawuna sidi kɛnɛ ki kpɛri firawuna sidi ki olu dɔ wa ki olu kaw si ada ŋɔsani bi musa alayhi salam yanni hal ata ka adi musa ɛɛ ayi dɛ ha nabali ɛnɛ kuma do aki ni musa yi ha ise wa kɛrɛ bɛ musa alayhi salam ẹwà hapun kún dá. ìdínádáwù rabbuhu bilwadi muqaddasi quwa. tó ẹwù di ìlúlẹ̀ kwani bí musa ti kàkí ní ìdínádáwù rabbuhu ẹgbàkọjú ojú nkèkò àdọ́ àdọ́mù bilwadi ehu kòlógó ehu kòlò ohun ọjọ́ dọ́mù yìí musa yẹ́ bàkàdẹ́ igi musa yẹ́ kùmàkàdẹ́ igi musa ọmọ imran alayhi salam kani ni musa gidemi maa ki musa wani kene yi ni musa yi wɛ ɛlɛ ko wala ŋa mɛ aka yɛ dɛ tí o la yɛ dɛ wɔyɛ no ɛ kɔlifa yɛ ko do yɛ awɛ miri واذكر في الكتاب موسى إنه كان مخلصا وكان رسولا نبيا إنه كان صادق الوعد وكان رسولا نبيا آه anibi musa ŋɔdzo akɔla wo dɔmɔ tɔ musa yi lɛ yɛdɔ dze yakulitse nyadorɔdzɔ yakulitse nyalebɔdzɔ o da ta ki imran ewu kolo alimukɔdɛsi kolo ekitsɛ pɛ alimukɔdɛsi tuwa kuma adodo ŋuti tuwa ewu kolo lɛ ti tuwa ma dɔ alimukɔdɛsi yatsɛ pɛ waadi ewu kolo lɛ.

idhhab lam taybau kimiskun eh be be kuma ka gidomo ichi fata ichi ichi biniya ti ban ini fata ni ini kisra ni ini skunu ni ani shadda uwe malenu se kwaku yele o ma do itajudi akini alqalqalat sughrai hmm alqalqalat sughra amara timelu o ma jato katuma banale kọ́ọ̀fù kọ́ọ̀lù bá òjímù dáàlù kó tó bù jẹ́dì ẹgbàdùkù máa skúlù ní alẹ́màṣàdúmà máa di fẹ́tẹ́ àwọn máa di kìsìrà àwọn máa di skúlù àwọn máa di ṣẹ́dà àwọn ẹgbàká àjà àbà àbájọ mẹ́kẹ́bù di fẹ́tẹ́ kọ́kọ́lá máa ṣẹ́ ní dubai ìdìhábẹ̀ ìdìhábẹ̀ ló ìlà fìrà áwùnà túbọ̀ fìrà áwùnà

فقل هل لك إلى أن تزكى فقل لك أي فرعون لكن هل لك عيدة أنا كده مقو عيدة يتجيه شوية إلى أن تزكى تركيا كيا ولا يغفر ولو فقل هل لك عيدة وفرعون يجي هل بمعنى هل لك أن تجيب إلى طريقة ومسلك تزكى بي أو فايك يتوك ìyẹ́ ṣe kẹ́ wá kẹ́ á lè bọ́ bi àyè máa kí ya tó mọ́ kí ní àpọ̀ ògùn tí yá kó yà bọ́ náà ọjọ́ àkílẹ̀ tó mọ́ tòlókẹ́ gbọ́ ibi tòlókẹ́ kọ̀ làwọn yẹ káàbọ̀ ẹwọ́n ọmọ ẹ̀mẹ̀ ọkà ń rẹ̀ وأهديك إلى ربك ila rabbika iya to ni minu o wa de to fa taksa kudu ki je kasi asine si ko jole e a si ko e a mu ba za ba jo ta ki won se won ge fa arahu al ayata al kubra fa arahu musa mudu mo al ayata al kubra aya en ga yoku ki nana tuli kama mata ba lulu mu ja ne mama ta ba ole ga yoku gile ogom dumo jeje musa mu ni fir'auna ewa janga yi gbe musa ni fir'auna uja ni ma ba ati ogu se gbeun ati ata se gbeun ati wa mu se gbeun ni keje mo iku Olí abeke o kiduta na ki ajera mu deju abeku ma cha che ngile amacha mu nugu ji ma yi ogo je mi ayo takeju nugu ayo e eh, pere tale eh mae he ne gere e kwengere uje kwengere nge oda ngodu mideo ene eche bojo kamadu jijingela ene eche bojo uje kwechenge ere uje kwire tane maye da bidumi chenge uji ngi shoja le ya miturale ene duki chi maadu nungu ngedele ní àwọn ọjọ́ ẹlẹ́pẹ́ ẹga bí ògbógùn àwọn olóògùn tẹ́lẹ̀ máa ọjí ni wọ́n dọ̀ ọ́ ọjí ni wọ́n dọ̀ ọ́ ọjí ni wọ́n jọ ajẹ́ rẹ̀ ààyè ẹga bọ́ ẹlẹ́ ìwọ́kọ̀ ọ̀yẹ̀ oyè mà ìgbàlẹ́ ẹnẹ́ kìnnìkì jẹ́rẹ́ ń kàmúdé ìjọba òun tó lóògùn yé mà so olóògùn lẹ́kà máa yá ṣe ẹnẹ́ yẹ́kì musa wọ́n ní ayẹ́tàlì kóbra ìwọ́n fẹ́rẹ̀ ọ̀dá iméje olùdálẹ̀ imé ọ̀pọ̀ olùdálẹ̀ ọgbà àwọn ọmọdé jù yé máa yíba ìwọ́n lè ṣòlò ń ṣẹdá ìwọ́n lè ṣòlò ń ṣẹdá lọ́làkùnmánáka wọ́n kà máa ń jọ́jà kó rí pàpàpàpàpàpà màdé kí kàtàkọ́ tamàṣẹ́ nà ńlá ikú ma tamàṣẹ́ nà bá gẹ́dẹ́ mi wẹ́dù dáwẹ́ ọgbọ́n mi tamàṣẹ́ ní kàtẹ́ yìí àbí òkú jẹ́kọ̀ọ́ ẹ̀wọ́n ní ẹ̀yìn màkàmọ́ lòlùkùn wọn lẹ́kùn máa wákàá magwa ka bai wai buji mun amma ke duk maka ma maka maka kwa kuja ka ta mai pya daga gabo ewe ya mu kwa na sigili ko ligi de maka ai ungi do adu akini abrakadabra ola ko la gide ba maka musa yuna abrakadabra ni na telo ya ni ani to ibara ngum iya no bi ko daga ne kɔda kɔda bi kɔla kɔla kɔla imukoro yemi yeme dɛ ɛɛ bɛ kuma yemi eh, kɛdɛ kuma wa kuma ya cɛka baba bɛ cɛka se kuma ba tan yeme si ne ka se ni o kɛlen eh, awu aka ye ma tugu ne a ko ye musa ɛwɔ eh, yi ma ja se musa n wa kɔkɛ lɛ dun ina wɔ lamu mo dɔ fɔ de se ee ne yi dɛ o o o ti kóbìrọ mi dátàrọ tèmi bùtèmi bùtàtẹ bùtọgalẹ rẹlì kádà lọlọgẹlẹ dún fa ara hùn ayẹta kúrò ha ìmẹ́ga ayékú èkè náà tó ìmúdùn lọ ẹ̀ẹ́ máyọ́ wọn kì á rúté àfẹ́ ìmọ́rù tí tó mọ́rù dùn gbogbo àwọn lè ọmọ yìí musa ọmọ kà lẹ́yìn mi máa kí bẹ̀gálà ẹjẹ́ ní jà lè ká máa jí ní wẹ̀tẹ́ ẹjẹ́ ní máa jí ní wẹ̀tẹ́ ẹjẹ́ dà ikú pẹ́ máa máa hùn kọma ọmọ ẹ̀rẹ̀ ọmọ ọmọ amagha ka ama mi haus dị eleta eh, amagha ka eleke lute haus ta jogele ehe omojela nani eh, alacha nika ya acha mala omojela nani ola ola nga alhiri no lo omojela nani elugo to ene ene ne atinal ki hali ki agini ino e alhiri lele

ẹnìọgọ́dẹ̀ nke jẹ́ ẹnìọgọ́dẹ̀ yìí rẹ̀ amúgẹ́ jẹ́ mẹ́lẹ́ ẹ̀ẹ́ ẹ̀wẹ́mẹ́ nílẹ̀ wà aṣọgbà ẹ̀ẹ́dọ́gbọ̀ ẹ̀ẹ́dà bùrọ̀dà ẹ̀ẹ́dọ́gbọ̀ àṣíkà kú má a hùn àmàrí mìíràn ṣe ní èyàn ìṣẹ́gì gbọ́ ìwọ̀ mọ́lẹ̀ ẹ̀bà ìhun tó máyọ́ láwọ́lá rẹ̀ ọmọ ẹ̀yìn ẹ̀ẹ́dọ́ bùrọ̀dà wúnyìn pẹ́lẹ̀ bá náà ọba

wọ̀lẹ̀bíta fína nínú omorika sí ní ọdọ́ kẹjẹ oye oya ní mí ẹ̀lẹ́bí bárùkà wọn ó yàtẹ̀ nkú ẹ méjì àhálẹ̀ ó yàtẹ̀ ẹ tí èyí kò máa ṣe ayé lẹ́wọ̀n nkú ẹ àwọn ọ̀yìn anyalami má tù ẹ lẹ́nu tábàtẹ̀ gbójú mọ̀ ọ̀tá ẹ̀hùn bọ̀ kà má ṣe é àti àbẹ̀ká ṣe é ẹni ẹgẹ̀rẹ́lẹ̀ ẹ̀jẹ̀mí abúdúgbẹ̀ ìrìwọ̀ fa'alta fa'alta kallẹ̀ tí fa'alta musa ìjọ ẹ̀kọ́ ni ó yá ẹ̀mí ní ẹ́ gbogbo lébù yá ẹ̀kọ́ nẹ̀ ẹ̀hún nẹ̀ pa ẹni lẹ́kẹ̀ pa ọ̀fà àtàfà àdẹ́sẹ́kàlẹ̀ ti fà áta wà áta mìnà dọ̀ọ̀lì ẹ̀gbálẹ̀ ábìdẹ́ fẹ̀fẹ̀rẹ̀ òǹẹ̀rẹ̀ ábìdẹ́ òdẹ́ musa ẹ̀hún kọ̀kẹ́ má ti mi àpẹ́kọ̀ yìí àdìhá yẹn tó ẹ̀rẹ̀ lígẹ̀ kàbá yẹn ẹ̀rẹ̀ kò fi ṣe ń wẹ̀ yìí yeju gboto ló kẹ́ wọ́n dàbí wọ́n kúbi kẹ́ ẹ̀ka ọ̀gá jẹ kìlókẹ́ kàmí ẹ̀kìtìgbẹ̀ fún kó ẹ̀ka ti àgbẹ̀tìgbẹ̀ ká rẹ̀kọ̀nsáìlì kọ̀lẹ́gẹ̀ ní àgẹ̀rẹ̀ kì máa jí kẹtí méjì máa gbọ́n. ngani musa alayhi salam yẹni e i rankari de ẹ̀hún dú kẹ̀kà pakúchaka ọ̀làlẹ́ pakúchaka ìtì yẹ gbọ́mi ẹ̀dúmíyé ẹ̀dúmímọ́ olè ó yàtẹ́ òtẹ̀wà yẹn láwẹ́ òyẹ́wọ̀n mẹ́mẹ́lẹ́dúkọ̀ ẹ̀ àhìá omikú àjẹdàmà ẹlú tí a ò omikú àdòwé ọ̀làmàmá yẹ ẹ̀ẹ́kà mi gbọ́ òkú nẹ̀ ẹkù mi gojí wàtílkà ní mẹ́tùntẹ̀múnù israel tudẹ́ ní kẹ̀kí mú yíyọ pàkójáká tudé lẹ́wọ̀ kọ́dà israel amúdádé ẹ̀ ṣẹ́gà àléhèrè ṣe mú mi ilẹ̀ jẹ́ náà wádà mọ́ ma bẹ̀ israel ọ̀rọ̀pù ìmì gàbá gaba á tó dé ní ẹ̀kẹ̀ẹ̀kẹ̀ wọ́n mẹ́lẹ́kọ́ gbọ́dọ̀ àkàmìnàdó ẹ̀ ìmìdí ó nẹ̀kẹ̀ kòkó àgẹ̀kà yìí òkú ní oṣù ìṣẹ́lẹ̀ fàájú ha ìdẹ́n ẹgbàgbọ̀múdà ṣe nílẹ̀ wà á nàmìnà dọ̀ọ̀lì ónàbírí yóò وهب لي robin حكما ثم يوم مدى دي يولا ما بلا جدي وجعلني من الصالحين ويوم يردنا يولو اخو بقى يولو كون روح ele legi wo kaiwa ku mo ni turu ne ku chaka ki mu gbe ke chuku ke ni ola ki mu eta e ngo bo we ya mu ma ni daba ku ku e akola o ni enegide ngo ni ngo nongo ngo nege temili ni ngo nongo ma ngo mi ngo nya mola manda imaja e ka gega ki atuku ni ba ukudeha frauna jini chu kwa lebi musa nujo la gide kale musa daga ka musa ka with full confidence no ayata of fear ini opo opo tikire de hedon

wàásọ àyàdúrà níbi mọ́gátà hmm. owó gbọ̀lẹ́ ẹ̀nu wọ́n ọmọ kékeré ẹ̀dáwò gbé òun dága fi yúrò wọn abẹ́nà àkú ẹ̀wọ́n bí òun yìí lúkàtọ́ ọmọ gàmẹ́ a àdọ́ha káṣí àgbólógbó ẹwà ní àkún àdọ́ha ọ̀nà yìí ẹ̀kọ́ ìta àwọn ẹ̀tẹ́kẹ̀dẹ̀ kama ayi nege jekun wa anege mu tsoma ke adopted son ga mu tsoma go kuluge ngo o asia go bolo go mala da go baga daga tujuru ni tilka ni metu temunu ha aliya ani abeta ben israila te alheri go ngeji ngela ayo nga kama ben israila chadui tuwe tamela du nga beji tuwe tamele wa asa فرعون ما ردتا اي ما ردتا ويله ملا ثم ادبر ويسعى ثم ادبر فرعون مو بريدا وبغريدا يبا ise ne tupa yo ise ne tiju kolo ise ne ti kokiliun yasa sa'i e wa anna sa'ihu ثم أدبر فرعون موبي دابا بما أنا بكمكم مصادر يبا يسعى كان كوكليشي شيني تاريجمنتي أولو يوم يجدو بتا من يمي ياو يوم كما كده نياي يوم كده جولا كاكي يرو هم شنو أكي يرو ما كده هم أدبر يسعى موبي ريدا شيني هيكره شيني هيكره بما أنا بعد ما كذب وعصى رجع بجمع جموعه imam ọjà ń kódà bí lè túbi ní nǹkan máa lè plan ya ṣe plan ha ẹ̀wọ̀n ju ẹ̀wọ̀n ṣe aftermath of their plan ẹ̀wọ̀n jẹ́ ma nẹ́bí gbé plan ma. fàhásẹ́wọ̀ fàdáadá. fàhásẹ́wọ̀ máa mú máa yá ṣe máa invitation letter pẹ́ máa kó ya tẹ́ tá ogbó dúpọ̀ kó ṣaká hásẹ́wọ̀ conference ilé màdá ẹ̀ máa kí ni ẹ̀ tó jẹ́ dá okùn yẹjú ẹ̀má òkú jejú ẹgbà kàmá yá chàmù nẹ̀lú wèé bá wẹ́dú mà ẹ́ mú níṣọ́lá ìmì ìjẹ́ ìgbẹ́ máa pẹ̀ mamẹ́dù pa abàmùnẹ̀ pakúṣáká mà yá fàháṣára ìyàmùnẹ̀gídẹ́ ìlú jejú yẹni mẹ́dá ògùjẹ̀dọ́gba òjàdánẹ̀ òjàdánẹ̀ mẹ́ àọ́lá mọ́tò ní kúmẹ́ wá káyá jùjà lẹ́lẹ̀ ẹnẹ dúkì máa kí ní ọmọ ọjà náà ìmìṣe ìmọ́lá torí kí wá torí kí wáá ju ìjà kó ó já lẹ̀kìdẹ́ ìkí lù jí máa ṣeun mákàrá sójà ẹ̀dọ́mọ̀ rẹ̀ máa di national integrity ó já nẹ̀má tó ká nẹ̀má kí ní kí kama òjì máa tọ́gbà ló káàmà kí ó ṣe adúnibò múnẹ̀ òjà kàmí sójà ẹ̀yà ẹ̀dọ́mọ̀ rẹ̀ tọ̀fọ̀rọ̀ àwọn náà ni mẹ́ta orúkọ náà dúdẹ́ mẹ́wàá tó ká ju ìjà tó kó já nẹ̀má kí ní kí kódó òjì máa tọ́gbà fọ̀nàdà hajara ma ma ma múnẹ̀ ne koma. wanada ta mashini chako ya tobalo haba muneleke akomai mayai to kishini ya ya ko ya onke ya kanga mumu shika kini faqala ana rabbukumul a'la faqala yeni megba ame moja kumewa kwa kuchaka ati àti akíní òjà kọmọ iná ọjọ́ inú bí ṣàkàná kọlàrọ́bá ọjọ́ ẹlẹ́sọ̀jọ́ kékeré ń ṣe ana omikùn mẹ́rin mi kò wéyìn rọ́bùkùn ààrà òmìṣọ́ ọjọ́ ìmẹ̀ yìí dáta ẹ̀kọ́ ṣàkà òṣọ́jọ́ àbẹ̀kúṣọ́jọ́ máa wẹ̀ ṣọjọ́ túgbẹ̀kùn márùn mí àbẹ̀kútúgbẹ̀kùn márùn mí ní ọjọ́ dábà ìmà rẹ̀ ọkọ̀ tí ni wà ní ẹ̀ǹtẹ̀ gbọ́dẹ̀ ọjọ́ dábà ìmà rẹ̀ ẹ̀ẹ́ṣọ́jọ́ ẹ má ṣọ́ ẹ

ọ̀làlẹ́wọ́ dé ṣúrọ́tù tọ́ha báyìí ni a máa máa ṣe báyìí a máa mọ́ ọjọ́ òjò yìí lùkẹ́ ọjọ́ kìí yóò bọ́rú máa dé fàáyú ṣàrọ̀ náà sì tó ha ẹgbà ìwájà ńlá máa rí yúlẹ̀ tẹ́ka mọ̀ kẹ́ wa wàáyù ṣàrọ̀ náà sì tó ha kó máa ọgbọ́dọ̀ àmúnẹ̀kọ́ máa dùn ẹgbà ìwájà lẹ́ ẹ̀tẹ̀fà àṣẹ́rà lẹ́dẹ̀ máa àmúnẹ̀kọ́ máa. fúráùnà alùbìbì

ene gị kọmanda ịma ma ọnwụ a ma achịle to ma nwe nwa ha bụ ene gị nwa ntọgba enele ma rụsụ n'ịma ma nwa nwa nwa nwa nwa nwa nwa nwa ma enele nwe nwa ke nwe nwe mbil ọmụrụ gwa wegu ma nwe nwa ke nwe ma dị egbuga ka ya ma mere ọka ọ ama anya chalenji alebi sẹ́wọ́n ke ṣàbàpà kẹ ṣùkọ́ àtàbà ẹ̀dì ìmáni ọ̀yọ́ wàláhì wẹ́dú kẹ ṣàbàpà bá kẹ ṣùkọ́ àtà yìí ma turugu ma ta tumi, turugu ma wù tùmí pẹ̀kẹ́dọ̀ ẹ̀dẹ́ kọjọ́ rẹ̀ Ma tó bu yà lẹ́hùn ọjọ́ ajẹ́hùn ya lẹ́hùn ẹ̀dẹ́ kìdí ìmáni àwọn Allah tabaraka wa ta'ala dini lungu ma gini odi se okikile ni si nba mu mo ja kude kata me me le ye ma ma dala be eh odi odi ogbosho ogbosho odi ki adaga adaga ne ki agbo pata ka yo ile amuda ba le ma lodu nya kulu aje aje uko akulu mu na akulu mu akulu ibaro awa bayamugba igba tita ko yale bayamugba bayamugba bayamugba olùmọ́mà ṣàkòyìnbó olùmọ́mà lórí tí olùmọ́déṣojú àtúmà lójú okú àmìmá lẹ̀ lóògbèrè yàmẹ́ ìfàkóṣàkà màrójí àmàdìbẹ̀tìrò dàbí màrínà tó mọ̀ wúyò ọlọ́dọ́mọ́ rẹ̀ ọlọ́dọ́mọ́ ẹ̀gbẹ́ ìlèwúdí ńlá kalẹ̀ àmì wọn gẹ́lẹ̀ bọ̀ kọjú àṣẹ yìí idoga ne nukwa ni ojú Allah tabaraka wa ta'ala Musa alayhi salam ama chata ya ama kwa jo ma ala ma mwa ama won se ju ko ma ina ma mu ikuru fir'auna ta wa woni agba a inna lana la ajran in kunna nahnu al-ghalibin aw jaija ka uja duha am da aja ka duha inne ke dunwa e uturo me ada brown ayi ni wa inna kum la min al muqarrabin e o rome ka ne gedungu me tu rome kene dukiri jale le an yituli ene duki do jale le ya ngi duki chene mo la brown akume chene mo la kume tu kolo palisi e gome gome ta o ni ma ya kume yure imi nga ma ya tu e be boy me akume je protocol taka mo ne ki lumi ba ma meli amedi ko ma ko taka da mo ta ma lumi èmi ngàmì ajá tó tọ́lọ̀ abẹ́bírù ló yóò báyìí ọ̀nà yìí ayẹ́lẹ̀ tí wọ́n abẹ́kẹ́ ṣe gbádán a kàálìkẹ̀ ẹ̀ẹ́dù ẹ̀gbàdú ẹ̀dàbàgbàdú ìyẹ́lẹ̀ ká ní ìbò ayọ̀kẹ́mẹ̀rẹ̀ inú ọ̀fẹ́ ngà ágbẹ́dọ́mọ̀gẹ̀lẹ̀ yàbìlẹ̀ kí nẹ́kẹ̀ àti kọ́lọ̀ gọ́mẹ́ta ọ̀sẹ̀ ló kójá ya ìmùkòkè wá ẹ̀ẹ́mẹ́ta kàgbọ́kọ́jẹ́ ó yìí lóòrẹ̀ elípò ịramụrụ kwa aramụrụ ọ na-enye edinye agha eda ọ na-enye ile elekwa aramụrụ eyi ehe ụlọ yi ma ji nwe yi eh, eh, ah, na ehe ahụ lewu ikwu na telele ehe ya ji gebi ọlọ bata a, ịmadala na aṅụ agbụgbọ na ẹ̀hùn kẹ̀yẹ kọ́rọ̀ ma ma máa kàí ma mẹ́rún náà yọ́ làmù fífi ń tààlà lè mí wáàlì mẹ́tọ́ ìbí tààlà lè ẹ̀hùn rú àtàrà náà ń wẹ̀kẹ́ dúró tó ń aláwọ̀ tàbára kàwọ́ tààlà ìyẹn gidẹ́ Ma tẹ́ ọ̀làm máa ìfàmù ma gbọ́dà gbọ́dà gbọ́dà gbọ́dà

nẹgbẹ kọkaba jẹ láti ní lọ́wọ́ àti nínú kárẹ̀ bá ṣe ní pẹ̀jú wẹ́ẹ́dọ́lẹ̀ káṣàdọ̀ wá wẹ́ẹ́ ká máa tọ́gbọ́ ẹ̀kọ́ ẹ̀kẹ́ ẹ̀gùn wẹ́ẹ́ ọjọ́ nǹkan máa yàtọ̀ tẹ̀rẹ̀ gbọ́ha a máa tún kòkòmà yá ni máa yàtọ̀ ẹ̀yìn ìbùkú ẹ̀kẹ́ ẹ̀rú ẹlẹ́kàmí ahùn ọkọ̀ kẹ̀rẹ́ ẹlẹ́kàmí aṣọgbọ́ kẹ̀rẹ́ tó ń gbòǹgbò máa eh automatic rifle eh, ki moja ni kwe negre bi u kwa kwa kinyana ya kwa kwa ndaku ngodo ngodo moge mamuda test ma ma ma yo kokago kane tu kwa beti ko okola uja yo gbe kwa tata duba mi akindo taba ti ke ma kwa ranje uja yo ta <laughs> kunanya ba kunanya bulu bela ngodo

kekwu anyị bụ ọkara nwa chigili na mbụba nwa ji na ụlọ onwechi wee mkpatụ ya emi agwụgwụ ya ma ọke ka nwachi nwa agba anụtụ maka ya gụrụ ugwu ero ga adị he akpa jene ka makwụ ya akpa jene ka makwụ ya gbọdọ ya akacha alụ ẹ̀yẹ́lájọ́ arúgbìn lórí jọ ọmọ agbẹ́ta kíkọ́ àlẹ̀ yájọ́ yìí àpájẹ́ ní kàmẹ́ àkúyàbọ́ rẹ̀ ọ̀lẹ́nì tí a sálámà alẹ́kọ́rọ̀dúnlá sálámà ẹ̀kọ́ àlẹ́ lójú ọjọ́rọ́dá àpéyẹ̀ ma àkúyàbẹ́ àpéyẹ̀kì ma wà bụ.

أعوذ بكلمات الله التامات ما كبا ما أعوذ بكلمات الله التامات من شر ما خلق كتي وانا متى أنا بأكل تنكتتين daga bẹ̀tẹ̀ ní máa pè ìyàdé àmà zikaru ma ṣe alẹ́kòròdó ẹkùtàlá lọ́wọ́ ẹ̀ṣàdọ̀wọ́ ẹ̀nà àṣàdọ̀wọ́ onígbònúgbò ẹ̀nà àṣàdọ̀wọ́ wọn lẹ ẹgbàkọ̀ká kàá mọ̀ gàṣà nìdàṣí máa mú yóò yọ́ gáyẹ̀

adọ́jọ́ka abogumacha nadu yana kechi e, e, ma mgbogu e, ma adọ́kẹ́ akụra ojane kano machi mọ̀mọ́ ẹ ayọ́ mọ̀ ọmọcha bí ìdìyànyọ̀ amúnẹ̀cha túmùtù kó mọ́gbọ́ ma túmùtù tó ọwọ́ ìdọ́mọ́ pàtì nìche mọ́ ma ní gàrí a tó ọmọlẹ̀ òdábà ẹjọ́ na ọmọlẹ̀ kìtìkà adágo kìtìkìdẹ́ daga atubu akelu a ache gine gine amone jadi go e ya na kijini amone jadi go shini shini nukaga ilu kwana atidu iyo ejo allo kwane adugira ga atidu alugira ga ti amone jadi go ododu abi awiere ngo okobi aka skulu olùkà àgbà olùkà àkejìgìdẹ́jà kójọ́ dú bí agun mẹ́lọ jọ́ dú kọ́lá dí kàkẹ́ ya wúlò bí agun mẹ́lọ ya dú ní àwọn máa yọ kọ́kọ́ wọn nìyí ọgọ́lẹ̀ ní àwọn ya àwọn máa ya ya kò tẹ́lẹ̀ lé ẹ̀yà agun ẹ̀ dẹ́ka àjígìlẹ̀ abẹ́gun àjígìlẹ̀ ya ní kàṣẹ́rẹ́ lẹ̀ ya àkàbẹ̀lẹ́ ya ya ya ya Ya tẹlẹti tẹlẹti fa mẹ lẹdun kẹ wọn ma ba ŋa tẹlẹ kata abi ŋa a ma tso koko ya ni akpa wẹnyi wẹnyi wẹnyi wẹlẹ ọkubi ẹni lẹ de siiri wa wa ame ma tẹwọ kẹlẹ ni tẹ kame tẹwọ kame na atu kẹlẹ de ni atu ayẹtọ amẹkọwẹ amẹkọnẹlẹ ọwẹkọnẹlẹwọn ehi ẹyẹ lẹ ọna ahi ẹyẹ yoyoyo ihi ẹyẹ ọna ahi ẹyẹ ẹli gari kàmú náà ẹyọ mata yi eme yuti gari ekpo kàmú náà ẹyọ mata yìí ẹmi yuti ekpomu ọmọkọ kọndọktọ kàmú náà ẹyọ mata ẹmi yuti kọndọktọ insha allah tabara ka wata ala oge ẹyẹ kò ń kẹrẹfẹ lọ mi kàkà sukulu fifty naira

yenihi amune jamaa ale ma kola ngene gede keche de tumi alu tunga ngene tunga ko bitudo ya ya en en manga ya ikele ngaya ma ya yenihi male we we chiga ba man ai ba suru tinike yo ikele ikele nga chiin en yimu we tanayo tanayo nga chi tanayo nga nga ati ngamne ni akwa ẹ̀yìn a àti òwe maka ọdún tí kàbá tó jẹun jẹ́ àti tòdó yẹ ẹ̀rẹ́ ìwòye lẹ́nà àbáyọ̀ wọn léhùn pẹ́ àmẹ́jọkùnmá yá ti ló kéjù áhìnì náà nílé wa fàmù ibi kọ̀túrò làbẹ́ yorùbá yìí wọ́n yẹ kọ̀túrò ayẹ́tù kìrìsì gìdẹ́ jẹ́ agbáyé agbáyé igba ìdàdì wọ́n gbá igba ìdàdì wọ́n gbá igba ìdàdì wọ́n gbá àmẹ́jọ dúkà màkì jẹ́ àpàtì nígbà màmí pàkó yàkàdá bá gbódùkùnmá lẹ́mú tètè ọjọ́ bá yàrá yàrá lè wọ́lá má dún onugbonogo nke na-ebi ebe a ide ere ga-arụle enwe duka aka enwe nwere agụgụ te egide enwe amadọ egite higide eyi ọtinya gidegiteghị ga gidigide tọ itinye nwe ọmọghị na ajụghị alụghị alị gị ledo ye leledo onye le chakagara elu ihuamadọgo enwe kwabie polisi ne polisi shin gida na mole erere ere ujabe lahiya yau lewele lewele e mara wata ma ko ne ya su ma me yo bir ka tayabe nne ka mpolisi kadobi kadobi gbogbogbo ara lò ọga nìkan na round about dúkìá lò ọgẹ́lẹ́ ma tóbi pẹ́rẹ̀ ma yàmúdúwá e uwe gbogbo kàmú na ayọ́ atúmùtò ẹ̀mí yóò káyọ kíkẹ́ yóò kàmù lọ ẹ̀yà màkà mi yóò gẹ́gẹ́ jàmà jẹ̀mú ma ṣe yìí a ma ra námùnì námùnì ẹ̀bà màlìyọ̀rá nẹ̀ ẹ̀dẹ́gbọ̀n màlìyọ̀rá nẹ̀ ẹ̀dẹ́gbọ̀n màlìyọ̀rá nẹ̀ mana kpọọ mana kawo mana nereru mana neunyu ye na eche nwuru anyị echi kọrọkọrọ nwewa dị nụ ọkụbịa ka almajiri ka ewe ọmọyo eche adụayo echegoyo kwele nwe ụmụ m rọọ igbe ma kpọọ ọgana ma chata ma ha tite tama ọmọta ma ha nga ma na ta ma kwụchite nụ akwọ yele gbogbo egini kọrọ ọtaka eli ìṣàdùn àwọn múnẹ̀ lóhùn ayẹ́tù kìrìtù yà mú dàbí ẹmẹ́sẹ̀sì mú ìkọ́ wa yé ni ẹnkùn kàkà amẹ́yẹyẹ ni amẹ́gbọ̀n kẹtẹ́ wà lò lẹ́nu amẹ́yẹ atsókò àmàtsá dàtí ní délá abẹ́dá kẹwàá ẹ̀wọ̀n lọ kìbí lẹ́wọ̀n mi kùránì wẹ́mí máa ń dùkọ́ ẹ̀lẹ́ kọ́lọ́dún ẹ̀ àti wọ̀ ọgẹ́lẹ́ ìlànà ìjọgẹ́lẹ́ ama ajo berekete ya chimusa koma yo ama wajo ene yumo mire abo amune bo makunyo makunja ki yumo no buke re yo alo ma alo ko alo ma lu tinya mele ya ti da ka mege ene yumo ama chi ame ba ti yumo ma alayhi musa alayhi salam era uche dane taw imma an tulkiya wa imma an nakuna nahnu awwala man alqa musa yunke ne tanagin ẹ̀má àrùtánẹ̀ ní àṣà àrùtánẹ̀ kàkà àkáṣánẹ̀ yẹ́ ni bẹ́l alkú ọya mẹ́ṣánẹ̀ ìṣòmí àṣánẹ̀ lọ́gbọ́n àbí àṣánẹ̀ yìí fọ̀yìnzá ìbáàlùhùn wà ìsíyùhùn yọ̀kọ́ ìyẹ́lù iléyìn sí ẹ̀ríhìm àna àtẹ́sà ṣé mami kùrùtánẹ̀ tí kùmùdé yìí yàmùnẹ̀ mọ́mọ́ ọkpàrùtánẹ̀ ọkpàmùdé yìí yàmùnẹ̀ yọgọyọgọyọgọyọgọyọgọ hama jana gologolo hii musa fao kisa fi nafsi khifata musa musa ngo chuku ola ngo ka e ngire ka bune ka yo igi ungene igi la na yo yi ana aba basi ana ana innani ma'akuma asma'u wa ara ọjọ́ àti mẹ́tíòkó ní omi mẹ́ní àìlẹ̀ mi ni ṣeun kẹ́ni àdúrà kẹ́ẹ̀tì àdúrà tó bá ìkùrà nìyẹn náà ṣeun kẹ́ni àdúrà kẹ́ẹ̀tì àdúrà àwọn tó bá ń láti máa wùlà ìlú ìsìlámù gbọ́ ìgbé na ṣeun ẹ̀wọ̀n tukọ̀ ẹ̀mẹ̀ dúró ẹ̀ àtukọ̀ ẹ̀wọ̀n múnẹ̀ dúró ẹ̀wọ̀n rẹ̀ ee ìbégun tún yẹn dúró ee àmà tó gbóni kí mi abálẹ̀ yóò ee ẹ̀nàgọ́ nẹ̀gẹ̀dẹ́ kì lọ́hùn mi igi àmẹ́wọ̀n kà tọ́gbà mi taka ayanihi alki ma fi yaminika talqaf ma sana'u inna ma sana'u kaydu sahirin wa la yuflihu sahiru haythu ata do oya enwe bi do we ba murutane seun ke murutane ba talqaf ma sana'u enwe du ke ma ke ma ke ma ke ma da yo ba yewe bi de ya ya mi ma la ko mi Anabi Musa alayhi salam ochi ochi ochi ochi ya mọọ ọkwa rutare ọkwa na-alụle dio dio dio dio dio inayolu inalụle adịkweleta inayolu inalụle abọkọ inayolu inaridawa enwe nye ada alụle enyi ụdịdu oyi egide enwe ndị ya abụghị abụghị pọtọkọ ojinwu na nana ojinwu na nana ọha ụnawu ọha ụnawu eyi nwa ọkwụkwa n'ehe iji nwa ọkọka na iyu awụ iyi gbe igu egide ịmalụsi ha ile ya cha tinye alụ ha ile ya cha tinye alụ mi ide ka emikpo ogwu ọgbọ dị ya na yọị eyi omuka mkomi amajiwa mu nta ka mma eme na abiche omuna eme ya na ya be ịhụ e ma alọkwu ile ma kwụnyere na ya atakwa mi ya atakwa mi ayé mú kó mi pàkójá ká èyí wọn kó ta àti yá àná ọgbọ̀dọ̀ fìràwọ̀nà wò kí wọ́n yá lè gbé fìràwọ̀nà akéjò tí ọ̀pọ̀ ta ti alálóńgbòǹgbòǹ dábẹ́ lè ele pìọ̀tọ̀ ohun tí bẹ́ẹ̀ bọ̀ máa lè tẹ̀sí rẹ̀ bọ̀ máa ní ìwé gbọ́gbà ní dábẹ́ náà kí ní ràkúmi dá èyí wọn náà ìlú kàdé ohun musa. wọ́nyẹ̀ wọ́n lẹ́tàgì náà làkàtí ní kàkà ẹ̀wọ́nyẹ̀ tó kàkà kàkà múta ìgbé jù ábí ìgbé kàdé jù èyò lèlè ayẹyìn dọ́ọ̀múta ábí ẹ̀yìn dọ́ọ̀múta ìmúta nádọ́ọ̀kwánẹ̀ ìnádọ́ọ̀kwánẹ̀ nádọ́ọ̀kwáló ọgẹ̀ àdúnyàtẹ́ dàbí ogoduma kakuchaka musa eto amememe kujane meumia mimi kujane imi mime dumi au meli waya musa ukelinga li amanna birobi haruna wa musa ogoduwa kawachi wa mwini ba aje aologwe ima amimani du ojo ye haruna mai musa ojo ye e ojo le ungalibo Brown agumungo Ah, musa ẹni tọ ẹ wèé mẹ́kú yípa mẹ́mẹ́ fọ́wọ́n kí àtàrà sí ẹ̀dà ọgbọ́dọ̀ àmáṣíwámù màmójú kú máyà nẹjọ́ màmójú kalẹ̀ báwọ́jú àti musa màmá lè bọ́ màmójú kú kàdá nẹjọ́ a màmójú kú kàdá nẹyìn ẹ̀ẹ́tọ̀ ẹ̀hẹ́ wèé mẹ́kọ́ mẹ́ fọ́ra ibe iwu dume ni na nkwale yan kamakare wa ha yan wali to nye ni muta wee chụmọtọgwa ada ọgwụ onye magadi ameghị aga ekwenye ga ame ga amekwenye ya na-enye ebe a nweji mma me innahu lakabirukum alladhi allamakum sihra ona yime chairman me coordinator abacho wede enwe ji musai ene ke kanu wede ona yime lede unwe mama òun ya kọ́ǹkà mẹ́kọ́ ní yíma adé àṣíkàkì ní ìbìlìgìbìlì jíga mẹ́jà ṣe yíò yìí wàláhì tàláhì lẹ́wọ̀ kọ́tí anna àìdíyà kó mọ̀ arùjúlẹ̀ kó mìíràn láti ọmọba ọ̀nà ya bọ́ yẹyẹ ọ̀nà bẹ̀rẹ̀ àhóyì ẹni dúkù mẹ́mọ́ yẹyẹ lẹ́bùn ọ̀nà bẹ̀rẹ̀ àhóyì oi. wala òsọ́lì bẹ́ nẹ́kù fi jùrú ìnákàlì ǹwá wọ́n yá o òhé mẹ́ ǹwá kì ǹwá káàmẹ́ yóò pàpò mẹ́ra na ní nà sójà ẹ̀rẹ̀ náà ẹ̀rẹ̀ ní kọ́ntìrì yìí police station ẹ̀ ní civil defense station ẹ̀ ní màá mọ̀ gbọ́dọ̀ mẹ́ pàpò jáká màá kó hé mẹ́ tù ní máa wòlí pàpò báyìí ni fìràúnà ọ̀lẹ́hùnkà hábìkà màjọpọ̀ amẹ́nà àpọ̀lọ̀ àwọn ilẹ̀ musalẹ́mẹ̀ lè fọ́pọ́ àbẹ̀kúnmẹ̀ ẹyẹ irúgbùmẹ̀ lògó mi ìdàjáwà wọn ẹ̀wùmẹ̀ lé ọ̀mẹ̀ ní kíkà báyìí ni wẹ́rà sí kíkọ̀ kò yẹ rẹ̀ àwọn ìdùkáwàkì máa tó ìjùmọ̀ múdàdí àmà àmà pàkóṣáká máa tó wù máa tó ìjùmọ̀ múdàdí àbẹ̀kùnmọ̀ àwọ̀lọ̀ ọ̀yìn fìràúnà àfọmọ́ ọkọ̀ kí á dàjáwà wọn báyìí ni ẹ̀wùnkùnmọ̀ anẹ́kọ̀ọ́ kóyìn wọn bá fò ẹnẹ́bì tí ó ní yí máa mú ìfọ́mú ìfọ̀ràwọ́nà ẹni ọ̀nà yí àgbà ẹnkà lẹ́kùn yìí ṣe àkíní lẹ́nu òfìrọ́ká alámájá ànàmìnà ìbẹ́yìn náà tí wọ́n lẹ́bì fọ́tọ́rà náà fọ́kúdí máa ń tàfáàdì iná máa tàkùdí hádé àyàtò dúnìyà gba lẹ́nu òfìrọ́ká alámájá ànàmìnà ìbẹ́yìn náà ẹ̀wọ̀n ikẹ̀ àbẹ̀rẹ̀ àwọn ìwẹ̀ tó kámú tó kámá yìí lẹ́wọ̀ tánà ai gaskiya ali ya fi yurwa kun ga su ko yone ya taka lutane ta kale kuwe wena jabaru ne to yona be wallazi fatarana ojo to ne waele fakudi ma anta qadi yau duka ne kace shi inna ma takdi hadhihi hayatu dunya yau e ke ace ila yin kace kade ama amana bi rabbina oji an imani hune li yaghfira lana qadaya na udi kace ta ci kubi kimudu bawa wa ma akrata na alimin sirri fam kace ke yawa cin ni ọjọ́ kí àmúbà wọ̀ fọ́ọ̀ṣì ànàtí yìí má dáálẹ̀ nídé ìbí àkà àmà ṣíṣe ní ọba ọ̀ká ìrìnà àbọ̀ yọ ọjọ́ àbọ̀bọ̀ yọ ọjọ́ òun àyọ̀kẹ̀ yìí tọ́ alùpì fìràún àpapọ̀ nǹkan yìí lẹ́dẹ̀ ajába lẹ́bà fìràún àmúdùnmọ́ fi ṣe ìmúdùnmọ́ gbàjábé dùnmọ́ lẹ̀ ẹ̀hẹ́n ọmọ lẹ́ta kàkà yányá wá tákì mùtà ákàmùnítà máa rábò yánẹ̀tẹ́ ẹ̀lí mamu tuje biti mai taka di fir'auna ba ya mu dabi amma fa ka zaba wa sa thumma adbara yas'a ah, fa shara fanada wa qala ana rabbukumul a'la alku da zaba ga bugi da yo mu yigurule fa aqadahu Allahu lakana al-akhirati wal-ula fa aqadahu Allahu ta ko jowo woyun nakala en ko yodu kare bolan ki mudu koche al-akhirati wal-ula nga abe ubia ne manya abe yorudu abe jamani umuru waji numa abe duku mangowa ubiun ya umuru waji numa abe akini ne kala kimude azaba al akhira yojona wal ula laibratan uko cheche domo liman yakhsha ngene duki mikojo ola oye gbitiki frauna chi mayo lo oye gbitiki kama tu wa kuma chi kene duki we suje gbita bala le gbele tiriki mikojo a antum ashaddu khalqan am as-sama banaha a antum ashaddu khalqan aideha kuma cho bẹ̀ẹ̀nà àkọjọ́ náà dọ̀ wọ́n yìí ó nẹ̀ ẹ́ ṣe ó yálẹ̀ ṣe ìyá bí tìtù aláwọ̀ tààlà ẹ̀nà ó yálẹ̀ bí wọ́n bá ha. mẹ̀ máma kó yálẹ̀ bí tìtù lẹ̀ ní mẹ́ gbòòrò fá ha ìmó yálẹ̀ dúkú àná ìmúdú lè tààtẹ ha ìyàjẹun straight

ìyàwó ló yálẹ̀ ṣe ipò yìí táàkì wà máa nẹ̀bẹ̀ ìmúrù náà dátánẹ̀ torúkà mọ̀ náà tó yà nẹ̀ dágó táàkì ṣọ́nà yálẹ̀ yìí. àkọjá mi ń ha máa wà máa ha. àkọrọjà mi ń ha aláwọ̀ adúgbò pé ha nẹ̀ máa ha àmúmi èkè àdó yà nẹ̀ wà mara ha pàmò kùmà nẹ́bí mẹ́mọ́ rẹ̀ kìdó yà nẹ̀ òǹṣàmì gbé pàmò onye oje nwe okwe ha ne ya je na ama egbe ịkpa mochi adụ okwe ha ne une kwe nwụrụ aje ụkpanya ọjọọ omuneke enwedu machi aginihi aljibala amụwo arụsa ha ala ahụmụmaka gbọgba tunye gbogbo tunye ha n'elu. onye nkuma gbọgba tunye ha n'elu nelo uche gbọgbakwa netate alụkwe maka ịgbọgbakwa netate ogene nwe gbọgba tunye ha neyi turu kineke mụdụ gwucha kadani متاعا لكم ولأنعامكم أما ويدوك الله تليا gbogbo akẹrẹ bá mi omi gbogbo akẹrẹ mara aha amẹ́wọ̀n kùmà amẹ́wọ̀n igbé pa amẹ́wọ̀n iṣẹ́ kùmà anẹ́dùn amenwe rẹ̀ kùmà kuma náà nẹ̀lẹ̀ ọgbọ́dún máa fún ṣaka ọjọ́ múkúrú ṣẹ́wọ̀n ẹni dáadé ẹmú òdòmúmẹ́ wọlé àná mọ́yá amẹ́wọ̀n rẹ̀ mẹ́ فإذا جاءت الضامة الكبرى وإذا جاءت شوكي ليا atoma uka alkubra yiki nana tukadu lipakojaka ukale yame baba kili يوم يتذكر الإنسان ما سعى يوم أويك أكاك ديبا yẹtẹ̀zẹ́kẹ́rù lè ń sáànù ó nẹ̀ ilẹ̀ anya ṣàrí a máa sa àkọlọ́dù kìṣẹ̀lẹ̀ gúrú omìṣẹ́ oṣooṣì omìṣẹ́ ọjọ́ ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ohun mọ́tẹ́ ọjọ́ ọgẹ́nẹ̀gẹ́dẹ́ ohun jójì ọjọ́ abáyí ohun kónẹ̀ ọjọ́ abánẹ́yìn òyìnbóòdì ọjọ́ abánẹ́yìn òyìnbá ifá ọjọ́ ole òyìnbókèkú ọjọ́ na òṣàpábíọ̀nẹ̀ ọjọ́ abánẹ́yìn وبرزت الجحيم لمن ẹ̀hún kàgẹ̀ ajẹ́ àwọn máa kọ́ yọ́ lẹ́jọjọ́ pàáyọ̀gẹ̀ burrizet mamlu tí yúgede aljahim una jahim liman yara ní bókù tó gbẹ̀kùn máa lè tó gbogbo máa ṣe lélẹ̀ máa lò jẹ́lé anájẹ́ bá àmọ́ máa nájẹ́ nínú náà jẹ̀hí mẹ́mẹ́ májàkà ló yúmọ̀ tíyàn òun lẹ́màá lẹ́wà nù mọ́ máa mú tíyàn òun lẹ́màá lẹ́mi àwọn máa jẹ́ náà àtijọ́ to da gina ci kai mai fa amma man qara ene ki liti papa ki meturu ki ki mo no yo go da ba wa atawa al hayata dunya ki ay laitu ki mudu to yo nali fa innal jahima hiya al ma'wa ada bitu ene le se o na jahim o ya ya se yi وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى أنا دوك يا شوكو مقام ربه شوكو يا يا داغو بوجو تاكي يوكوشي إيكو إيكو شنغ بيانه فإن الجنة هي المأوى وجوك وجوك واشلي الجنة واشلتون يدعو يكما وجوما يسألونك عن الساعة أيان مرساها يسألونك ما واتوا يا النبي صلى الله عليه وسلم نيني عن الساعة وجيك ما كيك بابا جوي ojo na makare ni mana ojo kwane ojo yan yi la ta pa ita ayyana mursaha egbanya onwe anya dagu ayyana mursaha meta yuqimu Allahu wa yuthbituha egbanya Allah anya je nwo bi okwane la anya dagu ita kanwa kagbo Fima anta min dhikroha Weha ugunge kuo kenike ndare ya ola ojo kila atakwa

ما المسؤول عنها بأعلم من السائل yẹtọ ẹni ẹkùnmọ àtọ ìnínì ọ̀la ọjọ́ kìlá atakpa gẹ̀dẹ́ wa inú ma ọjọ́ kìlá atakpa ka kìtẹ́ ìnì gẹ̀dẹ́ yìí ẹ̀lúgbó ń mọ̀ ní káàlẹ̀ nù ẹ̀hùn gàtí ní gídùn wọ́n jẹ́ àkíní ọjọ́ òkú àlẹ̀ ìmá tààlà akú máa mọ̀ òwe máa uwe ma ụmụ iwe chenu ẹwọlẹ́jẹ́ àníbi ka àlẹ́sọ́lọ́mà ìdé ìlẹ́dẹ̀bí kì ń àmà àníṣàábìn ṣeun kà níbi ìnẹ̀ orútúmá májàkàkí ní kúmá torúkú májàkàkí ma àmọ́nù àníbi kúmá torúkú makàálẹ̀ ẹwọ ìkúmá ẹwọ ìkúmá jàkàkí ní aláhù ọ̀rọ̀ tóluhù ààlà aláhù pa olúṣẹ́hun àmànù mẹ́lẹ́tìlẹ̀ ẹni dá àmàdúnúṣẹ́hun májàkàkí ní ọyọ́ nùmà kama tòdálẹ̀ ejùpẹ́nẹ́kì nẹ́nẹ́kì túgbẹ̀kì àmọ́ aláhù bọ̀rọ̀ túrúrú ààlà ọjọ́ kúrúṣẹ́hun àmàlùmọ̀ àkìdẹ́ tàwa kàṣàmú sàábẹ̀rẹ̀ tòdálàbí àìnìgìdẹ́ ìta àmàlàkú jìbìrìlù àìní ìta níbi sallallahu alaihi wasallam ainihi e, mal masul an habi ali min sa'il ene kuma to ene gidai inu mo la e yale ne ki atin din tene ga atin din wa ti ma ko mo ile mnu akini umi modu we monile fima anta min dhikra onanya onwe ke chanibi onwe li kena ria o ligre da bonge ku gelu mao to jawu ku ke chanibi ma ma gani ha ene ama ila rabbika muntaha muntaha ma ki muntaha ukujide ukuji mo ke ukuji ukuji uma ile kwa kutaka ila rabbika tubogwe nde imrola ọjọ́ kwalẹ̀ ojú ma ilẹ̀ mgbọ́jọ́ aláhùn ilẹ̀ aláhùn mọ́jọ́ kìlá takwa ẹun kì á ṣe tákìlẹ̀ kí a aláhùn ká ń ṣe sọ́lọ́lá alẹ́sẹ́lẹ̀ ẹni bùbí tú adáwọ̀ta àti kàátẹ́yìn iye wá ká níbi sọ́lọ́lá alẹ́sẹ́lẹ̀ ma ba ma. aláma takwa dọ́mọ̀ tírí ẹni takwa ile takwa bo bụ e bo tiki ki la takwa takwa yodu yo kwane tu dale ma ka ma dunga ye ki ayo ne ma ki le takwa meme e wa ka ne bi wa shoka za alamatu sa'ati sughra ye إنما أنت منذر من يخشاها إنما أنت waide munziru edufeti min yakshaha ngene du piade jiji ojo kwale ene ki achuko ojo kwale ene ki achuko ngi alu ojo kwale we ma ma chue kwale kedu fiti ngene le rigi mala mola tako yele kinwa كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها كأنهم

ọ̀gá àpapọ̀ mẹ́ẹ̀ ẹ̀lá tàbí òrí káyé lẹ́kẹ́ gbà kọmà ṣe dọ́mọ̀ ẹnẹ dúkì ìyọjú ọ̀nà bá báyìí ni ọmọ àlùjẹ́nà wọn á gbódà bẹ́ẹ̀ ìdábẹ́lẹ́ kí ṣọ̀bàtà òní àmọ̀ ọ̀dánú ọmọ ọ̀nà abúrúkì sefe àdìsẹ̀ fẹ́ yorùdọ́ mamuru dabini akitaba cɛgba awa gbɔɔrɔ olu ni awa mata a se ka kini hi ya sɔ dɔ gɔ meje hilɛ a se ka ki sɔ dɔ gɔ mɛta a bɛ kɔ dɔ deli ohun gbogbo si aya eke ɔgɔ meji nyɔ mɛfa efi sɔrɔ tunu ati a ohun asa yɔ titala efi sɔrɔ akidɛ tɔ sɔrɔ akidɛ akɔla alamiri oluka ne bi musa se de hun Eh, Allah si gobo aba kwa le sura gidei kwa mi mela ikwa e lu juju juji eh ise gebo kwa mela ikwa e lu juju juji ama ki yon gebo tori ki jawa ma kolo yo kwa le choko kwa nchi ikawa e kuma afi gba onu gba meji tan kwa le ugulengi ni musa wai ulukani musa le mudu wa kini ama chifamu manyane ene gidima ni koyon ya mudu wa kini abudu gidola no nei tun ki ma shi gaskiya ne dai ni uba shi tafi bila daga Allah wajen wa ma akina ma ci ko jo be kuma ci ko jo aljanna tun yima be kuma ci je gidi ya ci lai ma da no ba una tun yima ko ji un ko jaka ya jawa ma kini abe kuma alutuna lai ma amda ba una ba da bane akini mata ba ji jura duniya ma tan abe kuma ma di ma ne ko jo oro batari kuma duniya ali máa yọjọ́ na ẹ̀rẹ́bẹ̀lẹ̀ àkíní máa sábà sọ̀rọ̀ dáwọn mọ̀tán ẹyẹ́gẹ́gẹ́ sí ọ yẹlẹ́ ń àkọ́ àná ọjọ́ na ẹ̀mí ń àdọ̀kàtọ́ àlẹ́kàdé ẹ̀bà ajọ́wẹ́ أعوي سورة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم ارحمنا بالقرآن العظيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين صلوا على نبي الكريم